When you die here chapter five verse ten. We're committing a journey. Wọ́n tó yín owó òrìṣà láìpa wọ́n ní ìjẹ́ ìjẹ́. All the judgment. Bí olúkúlùkù yí tó ṣe nínú give account of what you do. He or she will well plan on it. Oríire tẹ̀lé sí láyé yìí you can have. Tẹ̀lé Jésù ni olúwa tó sọ. One another partner saviour. Tẹ̀ bá kò nínú ayé when we leave this world. bẹ̀rẹ̀ ní ìsinmi ayérayé. for you to have eternal rest. ẹ jẹ́ kí n parí ẹ̀ láti sọ ìtàn ìfún yín. let me finish like this. àwọn ọmọkùnrin kan ló ń ṣeré lọ́jọ́ kan. there are some boys playing one day. wọ́n á gbé ọmọ kékeré kan dá. they now carry a little a little child. wọ́n lọ sí We are going to the field. ní fìdí ẹsìn kan wà níbẹ̀. there is a in that field. ẹsìn yẹn wọ́n sọ. the child left. dípò kọ́mọ ìyá ọlọ́dún darapọ̀ mọ́ àdéhùn jáde. he now went to become an armed robber ìgbà wọn lọ jà òde kan tí wọ́n pa ìwọ́n wá mú wọn. went for operation one day. ìgbà náà yẹn máa sórí rẹ̀ ìgbà náà yẹn máa sórí rẹ̀. now. wọ́n gbé wá wọ́n gbé wá sí court. they now brought the child to the court. ẹ kó lè yí sókè. lift up your head. bàbá tó gbà á kalẹ̀ ńdọ́sí. the father that help him. ó wà ti di adájọ́ lónìí. he is now a lawyer he is now a judge. bàbá yóò dá màmá. but The old man never knew the boy again. Bọ̀dọ̀ ọmọ yẹn mọ bàbá òun dáadáa. But that little child knew. Olùdarí. Ṣé sá? Ẹ ti gbàgbé mi. Àfi kọ̀ọ̀kan tí mi. Èmi náà ẹ̀ dé kú nígbà kékeré rẹ̀. Àti wọ́n ti náà allow me to die another time. Alẹ́ wa wò. Ìjọ náà ló pàtì. Ó wá rẹ̀ rẹ̀. That's why. Onígbà yẹn mo jẹ́ olùbàlà rẹ̀. Then I was your saviour. Oníṣùgbọ́n lónìí mo jẹ́ adájọ́. But today I'm your judge. Jesus has come to be your your Lord and giving you salvation. Jésù tí wọ́n láti jẹ́ olùbárà wa bá ìbáṣepọ̀. Only you take it. Tí a bá kọ̀ sílẹ̀. He is coming back to be your judge. Ó padà bọ̀ gẹ́gẹ́ bí onídàájọ́. Whatever you did in his life. Ohun gbogbo tí a bá ṣe nínú ayé tí a wà yìí. You will back to report and reward to receive your reward. a ó padà lọ gba èrè that is who you give your life to. Bàdàlà ká fa ìwà fún Jésù. Èdè kàdéjú wa láti pray. Let's close our minds to pray. Then we come at unexpected time. Ikú máa wá nígbà tí a ò palẹ̀ lọ fún. Surely death is inevitable. Ikú ó jẹ́ dandan. It's good to work with God. Ó dára láti bọ́ Ọlọ́run rẹ̀. Did death take you away. Ìsìnkú yóò fìyà wá nípa. And you can work with God by giving your life to Jesus. A lè bá ìlépa fún Jésù. Because he loves you. Nítorí pé ó fẹ́ràn wa. He died for you. Ó kú fún wa. There's nothing nothing nothing you can involve in this and you will end it with death. Kò sóhun tí a lè nínú ayé yìí, a máa parẹ́ pẹ̀lú ikú ni. Ṣé ọdún tó lè lò láyé kó lo gbégúnmi àti gbégúnlè? There's no amount of life that will stay there on earth, you surely die. jẹ́ ní. You surely die. Dandan ni kò sí ọjọ́ tẹ̀yẹ̀ lò láyé bẹ́yẹn wẹ bí àjẹ́ pa gbogbo ọmọ agboolé òun ni wọ́n pa kódà. torí ojú ní kọ́mọ ike ti ń dákú ó dàgbà yóò padà kú náà ni. Can you please talk to God? Yẹ ká bá Ọlọ́run sọ̀rọ̀. Receive my life. Olúwa gba ayé mi. I open my mind. Olúwa gba ayé mi. Receive my life. Olúwa gba ayé mi. Confess your sin. Yẹ ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. To God. Fún Ọlọ́run and open your minds that Lord Jesus come to my life. Jésù Kristi wá sínú ayé mi. Má jẹ́ kí n parí bá ọ̀run mi jẹ́. Don't let my heaven with this world. Ọjọ́ kan bàtà àwọn èèyàn máa gbẹ́rẹ̀ tí wọ́n máa sunkún lórí rẹ̀. He is calling you weep because of us. Àwọn ìwé ìdí ó gbé ọ sókè gbé ọ sílẹ̀. They carry us here and there. Wọ́n á nílé ló lọ tààrà wọ́n fún ara rẹ̀ mọ́bí tó ọ lọ. They said they going to heaven. Tó kí n bá bẹ̀rẹ̀ ìdí ọmọ tó ọ should open their eyes, they will see them there. The only is that give our life to Jesus Christ. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ yìí Jésù ta ọpẹ́ wa. Ìbéèrè wa nìyí pé bí a bá rí ẹnikẹ́ni nínú agbo yìí tí ò gba Jésù ní olúwa tó lò gbàlà Ọlọ́run gba ayé wa. Orí ọ̀fẹ́ ìgbàlà Ọlọ́run yọ̀ǹda fún wa. ògo ni fún orúkọ rẹ náà bá jẹ tá a bá dá má tẹ̀wé ikú òjijì ọlọ́run kò parẹ́. May you receive release your grace on our life in Jesus name in Jesus name we are praying. Hallelujah. We want to appreciate our lovely and appeal inshallah, for this wonderful message. I pray that God will energize you in the name of Jesus. Hallelujah. Uh, we are continuing this program. I Afẹ́lọ́ gbàdúrà pàtàkì fún àwọn ìdílé àti àwọn mi ò olúwa dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé àkókò yìí ó dé bá wa. àtẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ dẹ́kìtì náà tún dúró ó jẹ́ kí lè dàrú mọ́ wọn lọ́wọ́ ó jẹ́ kí àwọn ọmọ wọn di ọ̀tá ara wọn ó jẹ́ kí àwọn ọmọ wọn di ọ̀tá àwọn òbí wọn olùwàgbọ́pẹ́ àti ìwà. adúpẹ́ nítorí pé ìtẹ́ ẹ̀yẹ olùdé gbogbo ẹ̀yà ayé wọn báyìí olùwàgbọ́pẹ́ àti ìwà. àmọ́ ti lọ àwọn èèyàn tó kù ní eléyìí àdúrà wa àkọ́kọ́ ní orúkọ Jésù olùhàrá ìtùnú sínú ọkọ tí ikú wá ti lọ kọ́ ó máa ń fi bàbíì sẹ́yìn onímọ̀ràn ẹni tó máa ẹ̀kọ́ léde oríṣiríṣi ṣùgbọ́n màmá ti lọ ọlọ́run á dúró tì í ẹ̀wò ní báyìí lẹ́yìn ìpapòdànù mọ́ yìí ìdílé yìí kò lè túká. ẹsẹ̀ rere tí màmá ti fi ẹsẹ̀ nílé ní orúkọ Jésù ẹsẹ̀ yóò ní yẹ kúrò You are all professionals. ní orúkọ Jésù ti Násárẹ́tì ẹ̀ ní dídàkúdà. títí tó fi dé òní àgbọ̀ kọrin tábàárí nínú fíìmù wáyé tábà ń ka ìwé yín ìlú wa ń lò tábà rí nínú sinimá ìlú wa ń lò mi ò kò jésù ìdí ìbàjẹ́ tó máa ń ṣẹlẹ̀ nígbà tí òbí ìwé àwọn Yorùbá sọ pé abiyamọ fàyà gbọ́fà ìdí ìbàjẹ́ tó máa ń dé àwọn ọmọ àti ìdílé nígbà tí ẹni tí ń fa ìyàkọ́fà ti lọ lórúkọ Jésù kò ní dẹ́ ìgbẹ́ yìí ní sọ̀fọ̀. lórúkọ Jésù ẹ sí òkú ọmọ ẹ máa ní ìlọsíwájú ẹ máa ní ìgbéga ayọ̀lẹ̀ àkàlẹ́ ẹ ò ní ọmọ rere tí ó tọ́jú ẹ̀yin náà kò ní rẹ̀ yìí o ohun gbogbo tẹ́ ẹ dáwọ́lé ní rere ní rere lórúkọ Jésù ẹ máa ṣàṣeyọrí náà. ṣe òkú bàbá láì ṣe é lónìí ṣùgbọ́n mo àánú bá ìtọ́ wọn dáadáa aláṣeyọrí ni mọ̀mọ́ professional ni mọ̀mọ́ iṣẹ́ tí wọ́n yàn láàyò wọ́n ṣàṣeyọrí gbogbo ẹbí yìí iṣẹ́ tí wọ́n yàn láàyò ẹ wọ́n ṣàṣeyọrí nù ọlọ́run aláṣeyọrí kò ní bèé sílẹ̀ adúró tì í ẹ ti di mọ̀mọ́ ẹ ti di bàbá ara yín ṣùgbọ́n ló kọ Jésù ẹ̀rù ní báyìí ọmọ ẹgbẹ́ nílò ọlọ́run á fi fún yín ohun gbogbo tẹ̀ nílò ọlọ́run á ti fún yín. ilé ìtọ́ gbẹ̀yìn pé nígbà tí bàbá lọ tí màmá ti lọ ayé ò ní kórìíra yín. àdúgbò ẹgbẹ́ ti bọ̀ àná. nígbà táwọn máa kúrò yín á máa kúrò yín pẹ̀lú ayé. á máa kúrò yín níbi gíga. á máa kúrò yín nínú tó ń lọ síwájú. ìjọ ọlọ́run tẹ̀ ti wọ̀ àti ọlọ́run tẹ̀ ń sùn orí ọ̀fẹ́ tẹ́ fi ṣe é títí bí ó pé ọlọ́run á fún yín. ẹ̀mí fà sẹ́yìn ẹ̀mí sọ ìgbàlà ẹ̀mí sọ ayọ̀ ayérayé ní ìkẹyìn gbogbo wa ó sì bá Jésù bọ̀rọ̀ gbogbo ẹ̀dá tó wá láti ọ̀nà tó jù láti wá wáyé sí ẹ̀yẹ yìí lórúkọ Jésù wá délé wọn pẹ̀lú ayọ̀ ayọ̀ láwùjọ ayé wa ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Congratulations and God bless Praise the Lord. Praise the Lord. Jésù ọmọ yìí máa tẹ̀lé yé gbogbo wa nínú ìjókòó yìí nínú gbẹ̀gbẹ̀ mímọ́ ọmọ aláyọ̀ ọmọ yìí máa tẹ̀lé gbogbo àkókò Jésù ọdún twenty twenty four ìwọ̀nba tó kù tí ó kọjá lọ ayọ̀ àti aláfẹ́ aláfipárí rẹ̀ ayọ̀ tó máa ń borí ìbànújẹ́ ọlọ́run nínú ọ̀gá fẹ́mi kọ̀ọ̀kan wa ní lọ́wọ́ sí i àkókò ìgbé láti kọ́ Macedonia come to build Macedonia bí a ṣe máa ń ṣètò yìí àwọn ológun.